أعوذ بالله من الشيطان الرجيم الذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء وجلدوهم ثمانين جلدا ولا تقبلوا لهم شهادة وأولئك هم الخاسرون أصدق الله سبحانه وتعالى إليه في القرآن وفي السواق جوكوا إليه eléyìí ní pé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù ṣàwáàlì ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún. àti ọdún mẹ́tàdínní àádọ́ta hijira. السلام عليكم ورحمة الله وبركاته سبحانه وتعالى أما تسواجه nípa tẹ̀síìrì sọ́tìmọ́ èyí ta fẹ́ gbé ní ayà ẹlẹ́kẹrin níbi tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ti ń sọ nípa hadil kọ́bùsì ìjìyà ìparọ́ sinimani elkaz ọ̀hún náà ni àrọ́bùyù jíjù jùnilókò pẹ̀lú sínà ẹni sábà ni wọ́n lẹ̀ lókò sínà dàbúdà á ní ẹ̀kú náà kọ́dínà káhà ní káhà ń sàbí àǹtà ìṣẹ́jà. Wọ́n kàn gbọ́dọ̀ ti ṣèyàwó lọ́nà ìṣẹ̀ríyà. Káwá pàrọ̀ ọmọ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ bí kò ṣe sinmi. Ọ̀nà ń pè ní kọ́ọ̀tù. ó sì jẹ́ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ìkọrù ẹ̀rì pé ní àwọn ìkàrá ẹ̀ sánẹ́bí sọlá sọláńkà wọ́n kà yìí pé ọkọ̀ tó ìmọ̀ sọ́nà ọlọ́kọ̀ ọ̀pìlẹ̀ lílẹ̀kùn oṣù mẹ́mọ́ abilékọ̀ọ́. tí èso àṣẹwó ó sì jọ nígbàgbéra wọn ọmọ lẹ́fi parọ́ mọ́. ẹjọ́ bá ṣe rúfẹ́ nǹkan báyìí ó ní jìyà nínú ṣẹ̀ríà àlàyé yẹn la sọ fún wa yìí. ọlọ́run ọba ní wọ̀lẹ̀dínlẹ́yẹrúmú náà ni wọ́n sọ náà. والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء ọlọ́run lè ráwọn ẹni tí wọ́n lẹ́kọ̀ọ́ sí lẹ́mọ́ ọmọlúwàbí tó ti bàlágà tí kìí so níra rẹ̀ ọba já sí fẹ́ẹ̀lì tá a lẹ̀ kó sìnà mọ́jọ́ kùnrin ajá sí kóbìnrin tó parọ́ sìnà mọ́ lọ́jẹ̀gbà. ọba ajá sí fẹ́ẹ̀lì kó sìnà mọ́ yàn tó ní fìdí ẹ̀ múlẹ̀ wípé nìyẹn sì ra àdùnní tó tọ́ ìjìyà òkú lọ́rùn ọ̀hún tó ké láṣẹ́wó ìjìyà ọ̀bọ̀ sẹ́ni tí yọ̀bọ̀ sórí ẹni tó ṣe sínú. Mú lọ́lọ́run ọba subhanahu wa ta'ala ń sọ bí báyìí. Ìkẹ́ àwọn ẹni tí wọ́n lẹ́kọ̀ọ́ sí náà mọ́ ọmọlúwàbí. ó ti bàlágà lè sọ níra rẹ̀ ثم لم يأتوا بأربعة شهداء ثم لم يأتوا wọ́n wá lè mú ẹlẹ́rìí mẹ́rin wá tí ó sì lórí wípé òun rí ọmọ inú tìró lọ́wọ́ tó yà tìró ráyé àmẹ́rẹ̀ẹ́rin wọ́n gbọ́dọ̀ rí ní sí pé wọ́n máa rí lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀sùn mọ̀ fáwọn aṣẹ́wó ní tí wọ́n kí láti ẹni pé lóko tí ń pẹ́ ní kí wáyé kọ́ fẹ́ jí sọ ẹgbẹ́ rẹ̀ wà tí wọ́n ní ti túká ti pẹ́ lórí kìíní ní ìlú àsìkò pípọ̀ bẹ́ẹ̀ ìmọ̀ tí wọ́n bá rákọ̀ tí wọ́n túká tẹ́ni mẹ́rin bá fi ká wọn mú níbi tọ́mọ nù tìró tí wọ́n nù ya tìró ọ̀sìtánìyàn ṣùgbọ́n àwọn yìí kílè yẹn láfẹ́wó láìrí fẹ́ wọn ọ̀rẹ́ lẹ́rí mẹ́rin lórí tọ́mọ nù tìró wọnú ya tìró kódà kí wọ́n jẹ́ ní mẹ́ta àwọn ti bí kan gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn Ajélédò hàn kàmá ní Nàìjíríà. Ajélédò hàn kàmá ní Nàìjíríà. Àwọn tá a wí yìí, ẹlù wọn ní bílálà ọgọ́rin ọba kú síbi tẹ́sí lù wọ́n lọ́wọ́ ẹlù wọ́n níbi lálọ́ ọgọ́rin tẹ bá ti wá lò ìyà àkọ́kọ́ tí wọ́n jẹ nìyẹn obìnrin yìí pé Allah tabaraka wa ta'ala àwùjábà alàlẹ́kọ́ bíbí ọlọ́run ṣe ní dandan fún ẹni tó ń parọ́ sinẹ́mọ́ ni tí ó lẹ́rìí tí ó fi fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ ìdájọ́ mẹ́ta ọlọ́run ti ní dandan lọ́rùn rẹ̀ alihukmule awẹ́l òun ni a ní òjìládà tàmá ní nàìjíríà wọn fún ní bíláàlà etí láwọn tó mọ yẹn náà kí ti pankẹ́rẹ́ o bíláàlà yẹn wọ́n gbọ́dọ̀ jẹ́ pàṣán irú yìí wọ́n máa fi ń lu kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn òun ni wọ́n máa lò wọ́n fún un tó fi pé eighty ìdájọ́ àkọ́kọ́ nìyẹn ìdájọ́ kejì ọlọ́ni wà látàkùnbà náà làhùn ṣàhádà tánà àbàdà wọ́lá tàkùnbà lú làhùn ṣàhádà ẹ̀rí ẹni àdá padà ẹ gbọ́dọ̀ gbé ẹ̀rí mọ́ láéláé mọ́ ìyá kejì ni ẹ̀rí pé lèyàn tó ni bàbá ń ṣe ìyàwó lọ́wọ́ níbi sábà nípa nídìí ẹlẹ́rìí kejì kò gbọ́dọ̀ yọjú lè amúnẹ̀wù ọdí kọ̀ọ̀sábà lórí kó ti parọ́ sí mẹ́mọ́ yẹn rí ó ti jẹ́ gbá rẹ̀ ìyá kejì ni gbọ́dọ̀ tó yọjú kó máa sọ̀rí mọ́ àbẹ̀dẹ̀ tí ẹ̀fẹ́ nìkan fẹ́ yáwó a nídìí ẹlẹ́rìí méjì tó máa sẹ̀rí fi àkọọ́lẹ̀ ọ̀dọ̀ yọ ní ìtọ́sọ ti parọ́ sùn lẹ́mọ̀ yẹn rí orí ẹ̀sìn gbẹ̀gbà ìyá kejì ẹ̀ níyà. ìkẹta nínú ìyá náà. wáwo la ìka omo eré ta ṣe pé. àti báwọn ènìyàn nù pò kí ni wọ́n á wà ìyẹn ni pé a ní ẹkùn rẹ̀ bá ti pa ìyá kẹta nìyẹn ẹni ẹ máa di kò kí iṣẹ́ ni dọ́gba wọn ẹ̀dẹ̀ má gbàgbé àwọn àyè kan bẹ tí a máa ń wà nínú ṣẹ̀ríà tí wọ́n ní ìdí àdáàlà lọ́dọ̀ yẹn dúrófẹ́ ní ṣáàtì yẹn máa jáde kó láàrẹ̀ afẹ́yìn adájọ́ afẹ́yìn mọ́mù ọgbọ́dọ̀ yọjú síbẹ̀ wọ́n bá fẹ́ kílè mọ́mù jẹ́ ní dọ́gba afẹ́kádájọ́ jẹ́ ní dọ́gba ọgbọ́dọ̀ ẹjú bẹ́ẹ̀ mọ́ nítorí kí wọ́n torí kó ti máa rọ sinimá yẹn. làáìndà lọ́hìn wọn làáìndà nọ́ọ̀sì ọgbọ́dọ̀ jẹ́ pọ̀ kí torí kì í ṣẹni dọ́gba lọ́dọ̀ ọlọ́run kì í ṣẹni dọ́gba lọ́dọ̀ àwọn wọ́n ń pe haddo ní haddo tí ń túmọ̀ alimania kíkọ́ nítorí kíní àwọn gbé kalẹ̀ ó fi lè sí yẹn lọ́wọ́ níbi ìwà àbàjẹ́ yẹn torí kò fi ọlọ́run tá a mọ̀ sí sẹ́ríà ọwá láti wá dáàbò bo àwọn alìkòlìyàtì kọ́mù wọ́n á tún máa pè ní àtọ̀rọ̀rìyàtì kọ́mù kò sí má ní máa ẹ̀sìn bẹ́ẹ̀ ìwé ẹgbẹ́ nìkan ọgbọ́dọ̀ wo sùn nísìnyí kọ́kàtà pé àwọn òṣèlú Islam agbájábọ̀ ló ti jẹ́ it change láti lòun lọ báyìí à bí wọ́n bá ti ń lo òfin ẹ̀sìn kélé ti gbé ènìyàn ọ̀rọ̀ ti sẹ lórí ẹ̀dá ní sọ̀lá àtàlámù pé mọ̀ mọ́tìkàlà bí ìnáwó àkúrò ní wọ́n bá ṣe ń jẹ sí ẹ̀ pa ipa ni wọ́n parí rẹ̀ kí ẹ má fẹ́ sùn dáwẹ́wàá ìpé wa kí wọn lóyún tó bá dọ̀la wọn máa sapẹ́ lọ́la alùpàkà sẹ̀sì lérè òbí kó má rí bẹ́ẹ̀. ẹ̀rí àwa láti wá dáàbò bò rẹ̀. àlìdáríkà habamazina. جعل على الزاني الحد ó sì sì náà léwọ̀ ẹni ọba dẹ̀ ṣe ìranù ní bá ti fìdí ẹ̀ múlẹ̀ bóyá olóyún ni àbọ̀n náà ló dẹ̀ jẹ́wọ́ àbí aká ọmọ inú tùló tọwọ́ bí àtúrò wa a ti mẹ́nu báyìí ń rọmọdọ́ tí ò bá fi lọ́kọ tí ì láya ọba bí lálọ́ ọgọ́rùn-ún lójú táyé ọba ti lọ́kọ tó láya mọ́lẹ̀ lóko tóbi torí kíni kọ́ máa jàrí fún ọgbà àmà lọ gbọ́mọ ọba kọ́sù dúkìá sí èsì tẹnìkan padà máa jẹ́ tẹnìkan wọ́n ìpele yìí náà ṣe ń bẹ̀ tọ̀hún náà ṣe bẹ̀ ọ̀hún àmì náà padà sí náà ẹ̀sìn awádà gbogbo dúkìá almad ọ̀lẹ́dáìlìkà abamọ́láhù sáríkà ọlọ́lọ́run àwọn agbéjìyà lórí olè ẹni ọbẹ̀ ti di alè báyìí ọ̀gbẹ́ ohun tó jìyàn ó jí mú nínú ẹ̀rù ni wọ́n máa ń tọ́jú nǹkan yẹn sí ẹ̀bọ̀ fi ìgbà tó ní wọ́n sí orí àga ní mọ́sálásí ní àwọn alẹ́ nìkan jí ó owó inú àpamọ́ ládòógbò ni wọ́n máa ń fi sí ìdí báàgì kéèyàn máa mú káàkiri òdìjọ́ jábọ́ wọ́n á tún tì ẹni ẹ̀ wá já kọ́bọ̀dù mi tó kówó ọjà olè ní nígbà bá ti wọ gbèdéke lọ́gbọ̀ ìdínà ọ̀sọ́ọ̀ì wọ́n bí ọwọ́ rẹ̀ bọ́lẹ̀ ọwọ́ ọ̀tún níbi ọmọ ọwọ́ yẹn ọba tún jẹ́ ìkejì kan tún gé ọwọ́ òsì lọ́rùn ọwọ́ ọba tún jẹ́ ìkẹta kan tún jẹ́ ẹsẹ̀ ọ̀tún ẹ̀ ọba tún jẹ́ ìkẹrin kan tún jẹ́ ẹsẹ̀ òsì kejì a máa gbé kúkúrú kú ní nǹkan máa fi tẹ̀lẹ̀ káàkiri wọ́n bá tún jẹ́ alẹ́ ẹ̀ka àrùn kan tún gé lédi gan wọ́n bá tún jẹ́ alẹ́ ẹ̀kẹfà wọ́n gé tó sùn lẹ́rẹ̀ wọ́n bá tún jẹ́ alẹ́ ẹ̀keje wọ́n gé di orúkún rẹ̀ wọ́n bá tún jẹ́ alẹ́ ẹ̀kẹjọ wọ́n tún wá jẹ́ alẹ́ ẹ̀kẹsàn gan wọ́n gé kó fi kú àníkún mẹ́rin lásẹ̀sẹ̀ ọ̀sẹ̀ fún <laughs> òun yóò di bẹ́ẹ̀ kú bẹ́ẹ̀ ẹ̀sìn wá láti wá dáàbò bo dúkìá wọn ẹ̀sìn wá láti wá dáàbò bo àlàáfíà làákàyè àwọn onífẹ́ mọlọpọlọ mi lọ́wọ́ àná ọ̀dàgbò iṣẹ́ ọlọ́run làákàyè tó bá bàjẹ́ wà jìyà oṣù wa náà ṣẹ̀ríyà haramallahu alhamd ọtí ìwọ̀n ẹni ọba dẹ̀ mọ́ òun náà ní hajj wọn ni kí wọ́n lù bí ẹgbà fọ́tì sí eighty àtọ́ ìṣìláfù alọ́dọ̀ àwọn alùpùlàfà ẹ̀nà àlìf náà bí tọ́ alẹ́bọ́lọ́wọ́ orí kíkọ́ jẹgba nítorí pé ìdá haziya ìdá haziya kíkàrà ọba mutí yóò dán awi kàtàkàtà ọba mú kàtàkàtà ọba àwọn ọ̀gá ẹja kúkú lẹ́gbẹ̀ẹ́ ọ̀pọ̀ ọ̀pàrọ̀ gẹ́gẹ́ ni wọ́n fi fún ìṣesí siti àlè ìṣe yẹn ní fúnkún ìgbà áàpù nípa tó ń pè ní ìdájọ́ bíi tọ́rọ̀ rẹ̀ ọ̀padà sẹ́rí ìrọ́ ní ọ̀pá tí ń ayé àmùtí lè parọ́ kọ́ ní à àwọn báyà rẹ̀ lòpọ̀ sáńtì ni ìyá tí ò lè kọ́nu dà àyà rẹ̀ ń bẹ̀ bá lè pọ̀ náà nìyí ń gbádùn rẹ̀ ń ṣe yù gbòm tí ó náà ọmọ tí ń sọ ẹjá kúkú fún ní ẹgbà àpàrọ mẹ́rin ìlàárù àwọn ẹ̀rù gbogbo ní ẹjá gbà ẹ̀rù ọmọ nìyẹn àìsàn àti èèyàn gbọ́dọ̀ bàjẹ́ ọkàrẹ́ nìkan lásẹ́ tó bèèrè tẹ̀lé bá dá ah, àṣẹ́wò làwọn àfáàì kọ́ọ̀kọ́ mọ́ nù tìró tọwọ́ nù tìró inú ọ̀rọ̀ tó ṣòro sọ jù láì kọ́dà kéèyàn bá nígbà tó bèèrè yẹn jáde obìnrin yẹn ń tú yẹ̀rì sọ kò sí iye rárá wọ́n jáde kó lọ́dọ̀ ológun ọ̀fẹ́ ó dẹ̀ ń tú yẹ̀rì sọ ìyẹn náà ń tún òkú sòkòtò sọ eléyìí tí ẹ̀rì yẹn sí nígbà tó jáde tán báyìí tó ṣe bí àwọn àbí ẹ̀ǹkẹ̀ǹkẹ̀ pẹ́pẹ́ yẹn sí máa ń tẹ̀lé gẹ́ẹ̀tì ọ̀gọ́rọ̀ wí ọba wí kí wọ́n bá kí ẹ̀ ẹ̀kú sí nìkan ṣe bẹ́ẹ̀ jò ní ọlọ́pọ̀ ń pèsè náà ó mọ̀ rú ní ọ̀dà tí wọ́n mọ̀ pẹ́ wákálẹ̀ ló pupa wọ́n ní ráwọ́ parọ́ wọn obìnrin tó fẹ́ nìí wọ́n fẹ́ lóyún lòun fún ẹrú òun wọ́n mọ́ ní ọjọ́ àwọn rẹ̀ bọ̀ wá jẹgbà kò tí yẹ rárá because parọ́ mọ́kọ ẹ kó sì láì rẹ́rìn nítorí àti dáàbò nìyẹn wa ọ̀bá gbà nù sì rìn nípasẹ̀ ohun tó fi wí tó lè bá sàárà ń jókòó súnà ìjókòó tẹ̀kírì máa gbọ́rọ̀ lọ́wọ́ mo kọ́ yá sáwọn èèyàn lẹ́nu jù ní àṣẹwò ní lágbájá wọ́n yá lẹ́nu débi pé àwọn bíi ti lè rí àwọn sínsìsì yẹn ń ká àlẹ́ àmọ̀ ọwọ́ kan wọ́n jù ọwọ́ kan ni wọ́n lẹ̀ bẹ́ẹ̀ aláṣẹ́wò ni kí lórí àníńgbà tó jáde báyìí ó ń tú yẹ̀rì sí aláyé náà jáde pẹ̀lú ẹ̀ báyọ̀ òun náà ń tú okùn ṣòkòtò sí ẹwà ní gẹnigẹn àfá ẹ má gbogbo nǹkan ká máa káyà sí ẹ má sọ nǹkan ká létí mi ẹgbà ni o ó kọ́ púpù kọ́ máa wáyé ó sì wáyé ẹ̀ náà ó lè máa wáyé àwọn ẹni sí fóònù tó fóònù sílẹ̀ ọ̀ níbi táwọn ẹni ti yá ibi fóònù dé ẹmọ iye ìgbà tí wọ́n lọ gbé orí ààrẹ wà ní wọ́n gbórí rẹ̀ sídì kan sílọ̀ ọ̀rù blọ́ọ̀kù àwọn ilé ìdọ́délé ni òní ṣe tí wọ́n fẹ̀ sí tó yẹ báyìí tí wọ́n máa gbẹ̀yàn pẹ̀lóbì wọ́n ṣe wọ́n ṣe tí wọ́n dẹ̀ rí ṣe wọ́n lè sọ ààrẹ òní náà kí wọ́n ní ń kárí wọ́n lè ní ń jó ṣé yóò ní ká eégún bàbá yóò lè lé torú ijó dání ijó yìí o alágbàlagbà yìí. ẹ̀rí gbà táwọn ẹranko kí ó dé ní ẹwọ ẹni ọlọ́run tó lọ sóò rẹ̀ tí lọ fárùn mọ́ oníjẹ̀gbọ̀n àbí tó níjẹ̀gbọ̀n kan fárùn mọ́ rẹ̀. àwọn eléyìí tó ṣe lé níwọ̀n ò lè ṣe tí wọ́n ju aṣọ yẹn láàrin ẹlẹ́yẹ kọ̀ọ̀kan. kíríkà ń bẹnu sísẹ́mù kíní kan artist àbíkílẹ̀ máa ń pè ẹtìmọ̀ kíní instance kíní artist káwà nù sísẹ́mù báyìí ẹnìkẹ́ bá múra tó dé gọ́bì tó dé ogún ẹ̀fẹ́sì wọ́n sì máa yọ ẹ̀ kọ̀ọ̀kan wọ́n yọ bàtà kó mẹ́ nínú sísẹ́mù lọ́dọ̀ wa rẹ̀ ẹsẹ̀ mọ́jẹ wọ́n yọ fìlà àbúyá sì fi máa ń ṣe nígbà tó wà lókè ọ̀la bí ìtọ́ ìwúrí ó ti ah, gbà bàtà lẹ́sẹ̀ rẹ̀ nù ah, wọ́n yọ aṣọ ọlọ́run rẹ̀ wọ́n máa yọ kìí ẹlẹ́yọ kọ̀ọ̀kan ẹni tó tó dìbì láti di gbogbo ẹni ṣe ìwà ilé náà wà lè yọ aṣọ ọlọ́run yẹn tí wọ́n yọ gbogbo ẹ̀ tí ó wà lórí obìnrin bẹ́ẹ̀ tí wọ́n máa ṣe ìgbìmọ̀ wọ́n fáà yín ń ro ìfẹ́ àti tó ń sọ̀rọ̀ láti dáàbò bọ ọmọlúwàbí àti léwọ̀ ó dẹ̀ gbé jìyà jìyà yẹn náà ní ẹgbà eight kéde jáwé ẹgbà eight nìkan ìyá kejì ẹ̀rí rẹ̀ à nígbà mọ́ láéláé ìyá kẹta kò tí ní ó fi yá kò ní jẹ́ ní dọ́gba. Ọlọ́run wá ní àyàfi lọ́lọ́dí ní káàkù mímọ̀ àdìta líta ṣùlọ́gbò ọ̀rìnàlọ́ àkọ̀fóró wà fi. Ìlọ́lọ́dí ní káàkù mímọ̀ àdìta líta wà ṣùlọ́gbò ọ̀rìnàlọ́ àkọ̀fóró wà fi. Ọlọ́run bá ní lọ́lọ́dí ní káàkù àwọn tó bá ronú kíwàdà. Ilé ìlàlàyé bayanu tawbati alqadi àṣẹnidọ́ba parọ́ sí mẹ́mọ́ yẹn ọlọ́run lè gbàdún tó àdára ọ orí àmẹ́ta yẹn ti pọ̀ ju àṣẹwò ojú òní nígbà òjíjẹ gbọgọ́rùn ó ti lọ tẹ̀ kò tí ì rẹ̀ lóòótọ́ òun náà ní ti àtẹ̀ ọ torí ń jọ́ dáàbà padà fún níyàwó àṣẹwò la gbọ́dọ̀ nítorí pé aṣẹ́wó tí wọ́n ti ṣe bílálà láyé ń kẹwù zẹ́ẹ̀mì lè mọ̀jìlò odó ìlà rẹ̀ kò lè fẹ́ nìkan mọ́ àpàṣẹ́wó ẹgbẹ́ rẹ̀ náà lọ́dọ́dọ̀ aṣẹ́wó ní ọ̀fẹ́ ìyá rẹ̀ ni láti máa sọ pé àwọn aláṣẹ́wó wọ́n bá ti tìranù tán ìjọ máa bára wọn lọ a sì mi ìtàwọn oníranù nìí ọmájọ́ ndrẹ́ndì ni wọ́n wọ́n ti kún 99 ìyẹn ọmọ ọ̀gá ẹ̀fún wò bẹ́ẹ̀ mọ́ ìyẹn wọ́n tètè máa bára nù lọ ẹni rè kẹrẹ́ àlọ́ ti àwọn ọ̀daràn sí lọ́wọ́ àmẹ́jẹ́ yìí ti jọ ṣe jẹgbẹ́ tí wọ́n láwọn ó ṣe náà ẹ̀ka jẹ́ wọn máa bájá kùtàkù wọn lọ wọ́n bá bẹ̀rẹ̀ pẹ̀lú sìkà wọ́n parẹ́ tẹ̀lú nìka ẹ má fi kalẹ̀ ẹ má rò tí wọ́n ti ṣe ẹ ẹ bí oúnjẹ gbẹ̀ ni wọ́n ẹ̀bí kíní ni tí wọ́n ní wọ́n tó ní máa dán mi wọ̀ arógbìn tó ṣe pé ó lóyún sí náà kọ́kọ́ bí wọ́n ti wo wúwú báyìí kú sí níkejì wọ́n máa ti gbájú mọ́ ọlá kọ́dà ibi tó bí tún wọ́n sì dé kìí sẹ́ ní àkọ́kọ́ ló ti ní ẹlòmíì tún ọkọ̀ kẹta rẹ̀ wàá máa àwọn á ní ti wo ó ti mọ fẹ́ẹ̀sì méjì fẹ́ẹ̀sì kẹta yẹn tó bá jẹ́ dà kọ́kọ́ yẹn lọ padà rí tọ́tẹ lọ́rùn kọ́ kílẹ̀ òkú yóò máa ṣẹlẹ̀ ìjàmá àkílẹ̀ ògbé wọ́n máa tẹ́lẹ̀ yóò tún máa pòrí ọ̀dọ̀ ilé yẹn náà ni ọjọ́bà ọ̀gá ah, ọkùnrin àkọ́kọ́ yẹn àwọn ah, ọjọ́ ìpẹ́ nì ìyẹn náà ni ó padà tún máa lọ sí ẹ̀rọ àgbọ̀ rẹ̀ akẹ́wọ̀ òun ti gba ẹgbà tiẹ̀ ẹ̀sìn rẹ̀ míì tún ni pé ẹgbẹ́ rẹ̀ fọjọ́ láṣẹwó kan fẹ́ra wọn ṣùgbọ́n tó ní yìí ti lé o ẹnu yìí táwọn èèyàn bá fi bá tìyàn jẹ́ tán wọ́n níbi sẹ́nu kẹsì òdé bẹ̀. tí ẹ bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí mo ní kí ni àwọn onísìn náà sùn àfa àárọ̀ wò ni àfa àjà nẹ́mọ̀. òun ló jẹ́ kí jí àti ó tóbi báyìí. ọlọ́run wá ní ìlàlẹ̀ bí iná dáàbò àfàwọn tó bá ronú kí wàá da ìsìsì náà nìyẹn ọ̀sẹ̀ rí sí jùmúlà méjì àti kẹta ẹgbọ́rọ̀ ọ̀sẹ́rí síta alákọ̀ọ́kọ́. Dákan ẹgbọ́rọ̀ mi ayé dáadáa. Because àlèkọ́ fífò yìí ti dọ́dọ̀ adájọ́ ṣẹ̀ríyà dandan ni kọ́ jẹgba éètì. Ṣùgbọ́n àwọn ẹrù rìbìtì méjì ta fún bí rùú nì. Ẹrù rìbìtì àkọ́kọ́ ànígbẹ̀rí ẹ̀jẹ̀ ẹrù ibi ti kéjì kò kí ni kò lè jẹ́ ni dọ́gba mọ́ eléyàn ìlàlẹ̀ sí iná tábú ní ń bá àdìdáríkà ọ̀sẹ̀ni tó bá ronú kíwàdà lẹ́yìn tó ti gbẹgbà sára tán ọ̀rọ̀ nígbà rà ní àbúrò mọ̀sẹ̀ yìí wá sí ní ọ̀dàrí òní kọ́ mi sẹ̀mọ́ wà á sílà hóòó wọ́n á ṣàtúnṣe iṣẹ́ rẹ̀ ó ṣe rere oríṣiríṣi فإن الله غفور رحيم dájú aláforíjì ni tí ó kẹni jùmlà méjì yẹn lọ padà sí ìyẹn ni pé a máa gbẹ̀rí rẹ̀ kìí sí pọ́jẹgba lẹ́sẹ̀ ọjẹgba ó tún ní pẹ̀lá fọ́lọ́wọ̀n ní lóhun sí rẹ̀ mọ̀ láyé a máa gbẹ̀rí fún ẹja wọ́rọ̀ mi sọ ẹ ti lọ ọrọ̀ níbi àdá ọkọ̀ tí ní òfin pàtàkì àgbẹ̀lélẹ̀ yẹn lọ́gbẹ̀gbà rẹ̀ sára ọmọdé rẹ̀ àhà ṣùgbọ́n tó bá ti onúdú àdá kó mọ̀ ní ìdẹ́wò mọ́ ń gbò ti gbẹ̀gbà tán ọdí rẹ̀ ẹ má gbàgbé ṣòro tó tọ́ bá ó pẹ̀bá mọ̀ lórí ètò ti ṣe ó dẹ̀ sí wọ́n àtúwì kí mọ́ ó ti jẹ́gbà ẹ̀wọ̀n bí ó sòkò máa lẹ̀ ní ìsìn mú bá rú kò ní kó jẹ́ ó wọ́n ní òun èé kọ́rọ̀ jẹ ó ṣe é mì tí wọ́n bá lúmi lẹ́ẹ̀kejì ní tí wọ́n lúmi o àní gbẹ̀rí ẹ̀jẹ̀ èsù tí ó bàdì síbẹ̀ ó ronú bí wàdà ó sàbámọ́ lónú tó ti ṣe ó wá tún lẹ́mí fóun òdẹ̀ sí ní padà sínú ẹ̀sẹ̀ yẹn mọ́ tó ń bá wà láyé ìtúbà yẹn nìyẹn o lọ́bọ́ ti yé kò sì jẹ́ kó ta ló yìí ni a'lamu tabi'ina wọn ni Sa'id ibn al-Musayyib rahimahullahu ta'ala wọn tún máa pè ní tabi'ina apájú àwọn ẹni tí wọ́n kí olóògbé àwọn sàhábà ní àpò Sa'id ibn al ní ìsàbí ọgọ́rùn-ún ló kí ọmọ àbúrò ẹ̀rọ ọ̀dì ọlọ́run àti. àti pípọ̀ náà àwọn sálàm ni wọ́n sàlàyé ẹ̀fẹ́ kílọ̀lẹ́dí náà tábúlì òun làwọn ẹni tí wọ́n ronú tó àdánù alcohol ronú tó àdánù òde bíi ẹgbà ọ̀ ìjà ti lọ òdìjẹgbà òdìjẹ náà bí ọba ti jẹ́ kọ́ jẹgbà rẹ̀ ó di gbà ẹ dákun ń mm, kó tó déwájú adájọ́ ẹgbẹ́ ẹ̀kọ́ yóò déré lẹ́yìn rántí ọ̀rọ̀ tánú sọlá sọlá fún sọ fún sáàmà jọ ní ìfẹ́ àtẹ́sọ àfi àdèmí òdúdínlá ẹ̀kẹ́ nínú ya ìjì àtọ́lọ́wọ́ bá gbé kalẹ̀ ẹ̀kẹ́ máa sì tẹ̀ lórí ẹ̀ ma'aimunla lọ anna fatimata bintu muhammad sarakat kí másùmọ̀ bá jalè lọ́jọ́ mọ̀ nù àgọ́wọ́ ẹ̀bọ̀ rẹ̀ tọ́ba yẹ pé tíyẹn bá déwájú adájọ́ wọn máa sọ sí ẹforíjì àní lòfin ọlọ́run kẹkẹ lórílẹ̀ mo ti déwájú adájọ́ ó ti jẹgbá rẹ̀ tán àwọn àti sọ pé wọn ò ní ṣe mọ́ bẹ́ẹ̀ ti síwọ́ a máa gbẹ̀rí rẹ̀ jẹ́ ẹni dọ́gba ìkejìlá tó fẹ́ bọ́ bẹ̀ wọ́n pè ní alìáàdì ọwọ́ látara láàánà yóò láàánú mọ̀ láàánà tán áwùlẹ̀ àánà ẹjí sáré òkè nífẹ̀ẹ́ sí bí ẹni tó ń sèkáwà ẹ̀ ẹ̀lùmọ́mù ṣáàbì àti bàtàkì wọ́n là nígbẹ̀rí rẹ̀ jẹ́ kódà kó túbá àfi kọ́ bá jẹ́wọ́ pé ihun tó ń sọ yìí ń parọ́ kò ṣe ṣùgbọ́n mo wò pé kí ni mo lè ṣe fún ọ ìparọ́ mọ̀ ìgbà tó sì lè tóbi jù ní kìkì lásẹ́wọ́ torí bí jẹ́ sí máa ń tarẹ̀ sí tó yẹn kẹ́rin ọ̀fẹ́ bàjẹ́ gbà yẹn á máa gbẹ̀rí rẹ̀ ní àwọn fẹ́ntọ́ láyà láyà tọ́kẹ̀ ní sọ pé rọ́ ló ń kà ajá tí kó ló tọ́ ní àlàyé rẹ̀ ní ẹ mọ nínú àwọn ọ̀sẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi rí kàkì ojú ti rí ọ̀rọ̀ ó ṣe dáwà kò ṣe dáwà yìí lọ́dún kan tí àwọn tàbílẹ́gì tí wọ́n gbé ìṣímà wálẹ̀ ọ̀kan náà ọmọ ìyá òun wá rí fàtàwà àwọn ìlàmà kan wọ́n gbé sáyé lùkára wọ́n píríǹtì wọ́n bá lọ ha fún ọ ọ fún ọ báyìí àwọn àti déédéé gbà tẹ́mi wà mbẹ́. wọ́n fòkó kọ́ gbàjọ́ ni. ìdí sì lọ bẹ̀rẹ̀ nítorí àwọn owó tí mo ti gbàjọ́ lọ́wọ́ àwọn àfáà yìí ọ̀rẹ́ àti àfáà yìí ló ti wà ní kéwú gbà gbà àṣẹ̀dá lè kéwú lẹ̀. mo ti gbowó jọ dára tíra ẹ̀mọ̀ fún máa ń kó tíra wá bí kíní ṣí máa wọn ni. àwọn abúkálẹ̀ àti ìkìrámù tí tẹ́bílìkì máa ń ṣe ṣe sọ̀rọ̀ jáde ní o ọbẹ̀ níjáde ọ̀dà tí wọ́n bá kí ọ̀ nígbà pé kò sí ìkìrámù kankan àfà lọ́ba ti ká ń lọ gbà kó la láàpá ọ ni lémi náà wọ́n mọ ọwọ́ tó ọlọ́pàá mi yìí ó láwọn ọkọ̀ ọ ni àmì dàkùn ọ̀rẹ́ mi tún yọjú ìwọ lágbájá láìjọ mu tí gbàgẹ́rẹ́ kìnnìkan ìjọbẹ̀ mo làwọn eléyìí wá ń gbà ní ìfọ́hùn ti sórí rẹ̀ àwọn pa lónìí ni èyí àbọ́ mi ọdọ́dì pé ìgbàtọ́lọ̀ ń fà padà làmí mo kú bẹ̀ ó níbi tí lọ́dún mo fi mú tàn níwá ọmọ tó pe gbogbo sẹ́yìn lébi lórí àwọn àfá àti wọ́n ń pè láàfá ní sẹ́yìn àwọn àfá sẹ́yìn ìsá àwọn àfá súnmọ́ ọ àwọn àfá àtàkíwú lọ́dọ̀ wọn náà ló pè wọ́n lémi lérí nílé ìmọ̀ọ̀mù àná láyọ̀ọ́lá gbóòdì ó gbèrò ìkí òní láti sàìsí à lémi yìí náà náà bí kéèyàn lọ gbé ìmọ̀ olóhùn fi kàkẹ́kẹ́ ẹni tí kalẹ̀ ń bá jà gan owó mú wàrà mi tì í. wọ́n bá tún jókòó ńbẹ̀ ní náà ẹ̀ kíní kan ó kọ̀ akéfèé rí wọ́n sọ̀rọ̀ wọ́n sọ gbogbo oríṣiríṣi àwọn yàní ìfẹ́ra art ọ̀pọ̀ ọ̀pọ̀ gidi gan ni o àtúnkò ń bẹ̀rẹ̀ wọ́n fẹ́ tètè dé ibi tá ń lọ ni o ó tún wá kan item number three òkè ọlá náà bá tún sábì pé àwọn àlà ni ọlókè ọlá àǹsọ mọ́sálásí ńlá àlàáfùdà òjò òun tẹ̀tẹ̀lé wá ń jọ wọn ni wá wọn ní rọ́ ń ta fẹ́ sọ yọ ọmọ àdúgbò nìkan ní ọyá padà ọmọ àdúgbò ní ìfánú ọyá padà ọmọ bíbà yìí láfẹ́ bá ọmọ wa láfẹ́ bá sọ̀rọ̀ kí ló lè tó bẹ́ẹ̀ àdìdẹ̀mí kí lọ gẹ́gẹ́ nìyàn ẹnìkẹ́ tó ń wá jẹ́ abẹnugan òun ẹ̀ ti lọ bọ́lọ́hun wọ́n sá bẹ̀rẹ̀ kàtìkàtì yìí rẹpẹtẹ náà kàtìkàtì tó ṣe ó ní òsì ní bọjà lójú sókòtò rí ó fún tó bá dírí lórí ìwọ́wọ́ tó kòtò nílẹ̀ ó là nẹ́bí ò lówó ní tòkòtò rẹ̀ àwọn òbí láàyè ní ọ̀sọ̀ yẹn bá yàpá tàbí kó bẹ́ẹ̀ nìmọ̀ ilé sí ní kákẹ̀ mọ́tún lórí àdánwò wọn á kàn lórí ọba tẹ̀lé máa yóò gbé èyí tó ń wí tẹ́lẹ̀ kọ̀ bá sì dáa àbí gbogbo ẹ̀ àwọn alágbájá náà dé ń gbọ́ padà yá wọ́n padà yí wọ́n ní ó sì yí ni ẹ kí pọ̀ jẹ́ kìíní kóhùn jẹ́ federal kébì jẹ́ local mọ̀wọ́ ọmọ pátọ̀lẹ̀ lórí àfáà ni ọ́ni àbóṣe kọ́ bá àfáà lójijì bí àwọn kẹni àfáàrí wọ́n náà wo gbogbo sáàfà àtọ́kùn tí ó sọ wọ́n ní wà láyọ̀rọ̀ wọn pa ó tí lọ gan nìyàn kí wọ́n lọ́mọ yìí tún yìí kí ẹ máa sọ pé àfihàn yẹn parọ́ ní tí lọ kí wọ́n bá ń ṣe ohun táàfà ọ̀fẹ́ àfá àyàn wà ó fún tó ń lè ṣe fún lẹ́nìí àrọ́mà òun ni wọ́n ṣe fún ọ̀yẹ́ òun mo fi lọ sí fífẹ́ tó kọ̀ láfẹ́ èèyàn tó péyẹ̀ láfẹ́ ọgá lọ pé ìgbà tó ń wọ ọ̀rọ̀ mẹ́tọ̀ mọ́ òun rí tó ń tó ń lè ṣe lẹ́nìí fún àrọ́mà oníjọ́ ìwọ̀n àti wájẹ́ wọ́n bá personality mi jẹ́ ṣùgbọ́n ọlọ́run wá ṣìdábà ọkọ̀ ẹ̀rọ ni wọ́n ń pa àárọ̀ ni wọ́n innahum lakazibun kí ẹ máa ní torí ohun tí mi ọjẹ́ ni mo fi pẹ́ ìṣẹ̀ṣẹ̀ àlàáfíà afẹ́ gani ìyẹn mélòó ni wọ́n ń dáwó fún mi nù yìí nínú àwọn tá à ń ṣe wáàsí fún ṣé àwọn tó ń lè yọjú òfin àwa la dáwó fún ọ tó bọ́yàwó tó fi ń ọwọ́ arí ní ẹ́ sẹ́mọ̀ pé ìbàpá sáńtì yẹn ni wọ́n sì òfin táwọn lè sọ nìyẹn lójú táyé tí wọ́n rí fún bò sẹ́yìn lókè táwọn náà bá ti tọ́fà ní ìsàlẹ̀ ọ̀gá àpàrọ̀ ọmọ àwọn aláàfẹ́ yìí bí n fi dára sàlàsílà fún kan ọ́rà fún gbogbo nǹkan tá a ní ọlọ́nkan lòrò wà ní ẹni tó lè yọjú pé à lè má dáwó à ń tọ́jú àfáwa à lè má dáwó ní ètàbò fúnra wa lóṣooṣù àbútọ́lá ń jòlẹ́ ti mú wákẹ́ àwọn ló ti pẹ́ ẹni jókòó ti pẹ̀lú ìyàwó mẹ́ta àtọmọ 20 kìlínà àti ọlọ́run ti lájú pẹ̀rẹ̀ nígbà àwọn bẹ̀rẹ̀ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ mọ́sájú òkè gbégi àwọn ìyá máa dáwọ́ sínú ìkẹ́kọ́ máa gbọ́yà bó ní ọ̀rọ̀ mọ́ iye tí mò ń fáwọn ìyàwó mi lóṣù ní ọ̀rẹ́ yìí wọ́n ní wọ́n mú ìfìfìnú sọ̀rọ̀ bá ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn mọ́ ń ṣe wàhálà dáwà yìí gidi nísẹ̀yìn ṣùgbọ́n lọ́wọ́ ń kéré rẹ̀ fún mi ń bò mí ibi tí lérò ìní àyíkò láàtẹ́sì wọ́n bá ń ṣe dáadáa fún àbò áṣì nígbà tá a pàdé bí ta ti pàdé ń jọ kan báyìí kálẹ̀ lè máa o ìrìn wọ́n sì rún bẹ́ẹ̀ sọ́tọ̀ àtàwà ajẹ́bẹ́ àjíjẹ̀rí gbé tánì wọ́n fara apá kan wọ́n dápá kan sí wọ́n àfáà sí pọ̀ eléyìí àwọn kówó àwọn ẹ̀sì sáré sí ìsìnkẹ̀rá dùkẹ́ wá ọbí ìsìnjẹ́ ló ìtọ́lọ́gbẹ́ wá sọ̀fíyá ni ó ọ̀rọ̀ ọ̀kẹ́ o àmọ́ àṣìmọ́ ọlọ́pàá ń sàlé sí dáadáa ẹwà o àpàdé ni o ìyẹn ní haram ǹjọ́ ni inú tọrọ yàrá kan ní mọ́sálásí mọ́kàrí àwàjọ́ ni wọ́n bá ń bá ti wá pé rẹ̀ nírọ́ ẹ̀hàn nìyàn pé mo wọ̀nà tí mo lè tọ̀ ọ̀sọ́nà tí mo lè tọ̀ ju ní ìmọ́lá ìṣe mọ́ bẹ́ẹ̀ sẹ́ni lọ́gbà mọ́kò òkè awádébí ọ̀rọ̀ lè hàn bó lòun ti máa ń wáyé àwọn oníkọkùnrin ó wò sùn tó ní ó yún ìkún rẹ̀ yé ìdí mo ní kiri ọkọ̀ dé ìtìjọ́ tí mo bọ́ ọ̀sùn ọ̀pọ̀ ọkọ̀ dé ìtìjọ́ ni ìwọ̀n tí sáà ń gbé jáde ní mọ̀tí átẹ́kì ìṣẹ́tẹ̀rí ìṣẹ́ máa ń falẹ̀ ààrùn ni kóbìnrin ní ẹ̀sì gbàgbé ìjọ báyìí ẹ̀mẹ̀ máa sọ̀rọ̀ ọjọ́ kẹkẹ fún bá mo ti kíè sí rí ìkùnrin tó rí ẹni tí kò dìtì ilé ọmọ òpérò ọjọ́ bá yọ wáyé ìgbésẹ̀ míì tó kú èyí fẹ́ yẹn ní láàrin ọkọ̀ àtìyàwó nìyẹn tí wọ́n wáyé kọ́ńtù náà pọ́sibù kọ́ wáyé láàrin ọba àti ìyàwó ó sì pọ́sibù kọ́ wá látìta ìta lòun kọ̀ sí jù ṣùgbọ́n lè àánú yẹn èmi ọ̀hún ṣèrà tí àwọn wá jìnnà rẹ̀ fẹ́ ní ìṣèrà ìpìlẹ̀ òkun tí wọ́n sẹ̀ bóòlù àti ṣépè Ẹ̀rí òun la fẹ́ pé ó débẹ̀ báyìí ṣùgbọ́n láàrin ọkọ àti ìyàwó ni Allah ọba subhanahu wa ta'ala ní walladhina yarmuna azwajahum والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم Innahu lamina sadiqin. Ọlọ́run lẹ rí àwọn ẹni tó ṣe wípé wọ́n lẹ́kọ̀ọ́ sí nẹ́mọ́yàwó wọn. Ọkọ ó pé ìyàwó lásẹ́wó fẹ́ àṣẹ́wó ni ẹ́. Mo sì rẹ́rù mú wá. Ìyàwó ní bàbá kan, wọ́n ṣe ohun tí ò rọrùn fẹ́nìkan láti ṣe. Wọ́n ọ̀nà ẹ̀mí báyìí ni ó ti tẹ̀lẹ̀ ẹ̀yìn wáyé náà ni wọ́n ti ti jímọ̀ lé báyìí wọ́n ti bẹ́ẹ̀ nìkan ti ń ṣe kínní fún ìyàwó wọn lọ́wọ́ wọ́n sì fi wọ́n lẹ̀ wọ́n fi parí ìpadà lóyún bímọ ọmọ òun náà ló tún ń jẹ́lẹ̀ sàkún ẹ ọ̀fẹ́ ẹni tó lè ṣerú ẹ sọ wọn gan báyìí ó lágbára pọ̀ lágbára gidi o. Báwọn èèyàn sì kú mọ́. Ọmọ yóò jọ bàbá ẹ̀ ẹni tó sì jẹ̀gbìn àwọn tó mọ̀ ọmọ ọlọ́ rẹ̀ bó sì rí gẹ́gẹ́ sí nílẹ̀ lọ́mọ ìgbé wa. Bàbá dẹ̀ bá wọn lọ Júmọ̀ náà ní pé tọ̀ ẹ̀ǹlẹ́ ń bẹ̀ ni ah, wọ́n sì wọ́n o. Sọ̀rọ̀ sọ̀rọ̀ fi sáàdù sọ níjò ní ìgbé tó ń gbé bẹ́ẹ̀ nìkan pẹ̀lú ìyàwó rẹ̀ fún máa bẹ́ẹ̀. Wọ́n kàrí. àwọn yẹn ti ha ah, ah, ah, òjíṣẹ́ ọlọ́run ní kílẹ̀ ìṣẹ́ ma ń kọ owó rẹ̀ owó tẹ́mí gẹ́lẹ́ jù bẹ́ẹ̀ lọ àwọn yẹn bá ọlọ́run fẹ́ ń jẹun owó ti bá dẹ́dà ní kí mú mi ní má harọ́ ọlọ́run fẹ́ alọ́kùnrin kan bí báyìí mọ̀ bó lè rẹ̀ tí a máa ọjọ́ sọ́rọ̀ wà tọmọ ìyá wọ́n lá máa fara wa ọ tí kìí sókè ọ̀lá láti ẹjọ́ ìjọ ní a ojú pípa ọ̀rọ̀ ìyàwó rẹ̀ ẹni ti fẹ́ ọ̀rọ̀ ọjọ́ ó yẹ pé kèé ṣe ohun tó rọrùn fa ìyàwó yẹn fa àwọn tí wọ́n bá lẹ́kọ̀ọ́ sinẹ́mọ́yàwó mọ́ ń wò rẹ́ lẹ́rì ilá àǹfúsà hàn ilá àǹfúsò hàn àwọn nìkan náà ni wọ́n gán ní ìkàyà ṣàhádàtù ahadihim arúgbà lọ́wọ́ bá sẹ́rí ṣùgbọ́n tí wọ́n bá ṣe kìíní ìwájú adájọ́ ni wọ́n máa wà adájọ́ ṣẹ̀ríyà àwa búra lẹ́ẹ̀mẹ́rin pé mo fọlọ́wọ́n ọba búra ó fi ránu ó fi ránu wán mo fọlọ́wọ́n ọba búra ó fi ránu tù ú mo ọba búra alóṣè sínú ẹ̀sìrí mo fọlọ́wọ́n ọba búra ó sì régbè fọ́ èmi ń pààrọ̀ rẹ o ẹyọ kan lọ́nà àdákọ̀ ìnàwó lànà sọ àdìgbé ọ̀ọ́tà ni ó tó ń sọ àlọ́ sẹ̀rẹ́gbẹ̀ wọn parọ́ mọ́ wọn rí gbìyànjẹ́ ọlọ́wọ́ ni wàlùkọ́mí sátọ̀ àlànà àlẹ́yìn والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين ẹlẹ́ẹ̀karùn-ún tí ó tí ó sọ náà ni pé ibi tẹ́jì ọlọ́run kọ máa jẹ́ tó ń kọ́ àpàrọ mọ̀ ẹ̀sùn má jẹ́ àgbà tó jàmá ìfẹ́ ọ̀fẹ́ ọ̀ ìpín lọ lásán náà fi ní ẹ sọ́ra láti ṣépè kí ẹ bá ṣe ń tọ́lọ́ ẹlòmí ọmọ àwọn ìpè jẹ pẹ̀lú ìyàwó rẹ̀ alọ́kùnrin kan sí pé fún ìyàwó ẹ̀jọ́ kan báwọn ni. à ah, àbá ẹni ń pèpè fúnra yín ọkùnrin ní dorí kodò ni ó ní kílẹ̀ tó fi lóhun pèpè fún ọ ìwọ lòun pèpè fún ọ sí pèpè ní à ah, ebi tẹ bá ṣe pè fóun tán ebi ẹ̀sùn máa ń ṣe súnà pẹ̀lú òun èdè oníwádọ̀ ní ẹ̀mí mú díẹ̀ mẹ́ ìpè wá nìyí kì í lọ lásán tí ọba ti ṣe dé yóò lọ sókè yóò wà sọ́dọ̀ ẹ̀ níbi tí ọba ti ṣe déédéé lọ́wọ́ ó bọ̀ wá bẹ́ẹ̀ kọ́dà ní. Ó nípa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ka ni wọ́n sọ pé Anna la'natullahi alayhi ibi dẹni ọlọ́run kọ́ máa jẹ́ tóun ìgbàlánàmínàmíkà níbi ọ̀ ìfẹ́ ọlọ́run pamọ́. Kò ṣe lòun sọ tó bá ṣe ìbí sọ kò ṣe. ويدروا عنها الأذاب. ويدروا عنها العذاب أن تشهد أربع شهادات بالله إنه لمن الكاذبين الله ويدروا عنها العذاب obìnrin ọ̀gọ́rọ̀ gbá mọ́ra ọ má jẹ oró nǹkan mọ́hun lásọ bẹ́ẹ̀ ó afọlọ́mbọ̀rọ̀ sẹ̀ránù afọlọ́mbọ̀rọ̀ sẹ̀ránù afọlọ́mbọ̀rọ̀ sẹ̀ránù kò sí sinà orí ẹ̀mẹ́ ìjìnlẹ̀ bí ọlọ́nkọ́ máa jẹ́ tòun tó ń bá parọ́ lóbìnrin bí ilé dákẹ́ láì kò sí ìjẹ́kẹ́ láti ju pé kálẹ̀ ló kò parọ́ ṣùgbọ́n أن تشهد أربع شهادات بالله Òun náà jẹ́rìí lẹ́ẹ̀mẹ́rin. Ó sọ ipé mi ìsẹ̀ránù, mọ́fọ́lọ́wọ́n bá búra mi ìsẹ̀ránù, mọ́fọ́lọ́wọ́n bá búra mi ìsẹ̀ránù, mọ́fọ́lọ́wọ́n bá tẹ̀rí mi ìsẹ̀ránù, òun náà máa wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́rin. Ìnáwó lámìnà níka bíbí. Ìnáwó lámìnà níka bíbí. ohun yòówù ní ń dà láàmú ni. Wọ́n máa ti rọ́kùnrin lẹ́gbẹ̀ẹ́ yìí, ó ti bẹ̀rẹ̀ nínú àzúmọ̀rọ̀ yẹn rọ́ ọlọ́run ọba fẹ́ fún yẹn láti àwọn aláṣẹ́ òṣìṣì pẹ̀lú rẹ̀ náà bẹ́ẹ̀ mọ́ sọ fún kí èèyàn máa sọ pé òun lè kẹ èèyàn fọ́tì tó ti báyàwó òun lò ó sí kárùwà ní fọ́tì ọkọ̀jẹ́ ọ̀ ọlẹ́nìkan wá kí ọkọ̀ láwọn ọba yàwó òun sùn ọba jáde padà ó èyí ló rí pé gbùlúwù ti wà tó ẹ̀wọ̀n bí kọ́mọ kékeré máa sọ̀rọ̀ àgbàlagbà lẹ́ni tí sọ̀rọ̀ bẹ́ẹ̀ o àgbàlagbà bàbá sísí tí ń sọ̀rọ̀ bí kọ́mọdé máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ alẹ́nìkan náà jọba wádà wọn yọkẹ̀ sálámà wá sálámà tó bá ẹlọ fẹ́yà wà wọn wá fẹ́fẹ́ ẹjáde kílẹ̀ yìí ń ṣe ní ilé wíńgì kẹ́lẹ̀ lẹ́ni jọ wa. ó tún kẹ́ bí sàgbàlagbà kan tí yóò tẹ̀ wojú láì àbáyé ní àwọn ah, ah, ah, irú ẹ̀wù bóun kí rí ní lẹ́gbẹ̀ẹ́ ìyàwó yìí òun yìí ó sì rí bàbá tí a ti sọ pọ̀ sí. ara àwọn ọkùnrin àgbà kankan wọ́n bẹ̀rẹ̀ ọ àgbà kan ọkùnrin ẹtù máa ọkùnrin tó máa ń fọ̀kadà tẹ́lẹ̀ àwọn káàkiri ìyẹn lòun lọ sọ́dọ̀ bàbá òun ọ̀sìn ni wọ́n gbọ̀ kadà tẹ́lẹ̀ ọlọ́kadà ìfọ̀kọ́ ìyẹn ní 2000 ìsàn ẹ̀ tí sọ bí sọ́dọ̀ àti máa ṣe yóò tó bá gbá ọmọ ẹ̀tẹ̀lẹ̀ ìyàwó rẹ̀ ní wọ́n padà ní pé ọ̀dọ̀ bàbá rẹ̀ sí lọ́dún tó wọ́n tẹ̀ padà tó ti wò lérí tó sì yára ní kókó tún dọ̀rọ̀ nínú ọ̀gá mi lọ́dún ẹlẹ́sẹ̀ 2000 nítorí pé ìyá ó kò lọ́rùn obìnrin ni an arba arba'a shahadati billah pẹ̀lú fóun náà sẹ̀rí ẹ̀ mẹ́rin mọ́fọ́lọ́hùn mọ́fọ́lọ́hùn sẹ̀rí mi والخامسة والخامسة أن ذكر الله عليها إن كان من الصادقين Ìkàrú tó bìnrin yẹn máa wí ní pé kíbìnà ọlọ́run máa jẹ́ tòun. Èpè ní ìtàkọ́kọ́. Ìbínú ọlọ́run kọ máa jẹ́ tòun. Ìǹkanà mìíràn sọ̀rọ̀ dìde tọ́wáyé kò sì tọ́. Òun lọ́pọ̀ òun sọ ẹ̀rí wọ́n kí ló fà á sí ìpè fi jẹ́ tọkùnrin tí ìbínú jẹ́ tọkùnrin tó bèrè inú ọlọ́run ìbí dandan ọlọ́run tọkùnrin ìrọ́ ni tóun bá yẹ kó òun parọ́ ọmọ ìbí dandan ọlọ́run kọjá tó ẹni wá sọjọ́ ìpè tó bá yẹ kó òótọ́ lọ kọ òun kọ tí ìbínú ọlọ́run jẹ́ tó wọ́n nítorí pé òun tún kọ́ mọ́ jù ní pé ọkùnrin èé ti jù láti dójú sí ìyàwó ẹ̀ ó pè láṣẹ́wó ọkùnrin ẹ̀ tìjú ẹ̀rí ọkùnrin sábà tìjú ìdójú sí ara alẹ́ rẹ̀ àti kúlẹ̀ lókùn síná àfi kọjá sí wípé yóò jólódodo tó yẹ ká gbàríjàre rẹ̀ tóbìnrin èèyàn ó sì mọ̀ wípé ohun tọ́lẹ̀ òun ló kó rẹ̀ yẹn ò ti tọ́nà òun ló fi já sí wípé obìnrin ni ohun tó ń wí ní ìdínà ọlọ́run kọjẹ́ tóun ọkọ bá ń sọ̀dọ̀dọ̀ wọ́n mọ̀ dúbà àlè ìfúwà lẹ́dí yá àlọ́mù ẹ̀tìgẹ́ẹ̀tì ọlọ́run bínú sí ni ó mọ̀ òtítọ́ ó lẹ̀ jiyàn rẹ̀ ọkùnrin sábà kẹ̀wé lásán ìbọ̀kó rí tẹ́sìsì jíra ẹ̀rìnṣù ó wá já sí pípọ̀kọ̀ òun ti sọ yẹn lórí òun wá ń jiyàn rẹ̀ báyìí ọ̀pẹ̀ gbọ́rọ̀ mi yé ọkọ̀ òun látẹ́wọ́ lò ń tẹ̀rí tẹ́tò tó wá ń jiyàn rẹ̀ báyìí ìbínú ọlọ́run tó ń jẹ́ta àwọn yẹ̀wú tí tó ti kọ́ mọ̀ sí tán kọ́ jiyàn rẹ̀ kọ́ máa jẹ́ tó. ọ̀rọ̀ ah. yẹn ò tí ì yé rárá. ọkọ òrì bẹ̀ẹ́ni kí aláti sọ nínú ọkùnrin mi ìyàbò rẹ̀ tó lè ní kóhùn fi pọ́ọ̀kìtì yìí sí kóhùn bá àwọn kan ti sẹ́lọ́fìtì yìí wọ́n ti kọ̀wé wọ́n ti jáde gbogbo fáìlì wọn rẹ̀ ti pàdé gan ìfọkùnrin míì tí tí ó yá yìí débi o lọ́gà ń sọ àhà bóun ṣe yẹn sí kọ̀ǹpa bóun ó sáyìn ó kọ̀wé ó ṣe gbogbo ẹ́fíìsì ó ṣe gbogbo fáìlì ilẹ̀ ó dẹ̀ jáde ó kọ̀wé sórí tébù rẹ̀ nígbà wọn bóun ṣe páàkì ọ̀gbìn òun bẹ̀ fóun tó jáde ọ́fíìsì lánàá ẹ̀ báwọn yẹn gan nìyẹn. ìbínú ọlọ́run kọ́ jẹ́ tòun.

ọlọ́run bá subhanahu wa ta'ala ọwá ń sọ nípa ra'afọ́tàhún bí khalqihi àánú rẹ̀ tí máa ń ṣe fáwọn ẹ̀dá ẹ̀ nípa ohun tó ṣe lófin fún wọn nínú ẹ̀lì fárájì wàlìmáfọ́jì nínú sí payá àti ọ̀nà àbáyọ nínú ilé kókó tó lè máa wà fún wọn Ọlọ́run ọba Subhanahu wa ta'ala wá sọ wípé wàláwọ́lá fọ́lúláhì àlẹ́ikùn. Wàláwọ́lá fọ́lúláhì àlẹ́ikùn wa rahmatuhu wa anna Allaha tawwabun hakim. Ọlọ́run ọba ní tí kì bá ṣe àjùlọ Ọlọ́run ọba àti kẹ́ẹ̀rẹ́ làhàrájí tó ẹ̀ bá kó sínú wàhálà alìhárà ìbáwà náà fún fífín ìgbádẹ̀ lè fún yí pípọ̀ nínú ọ̀rọ̀ yín lọ́nà ọ̀sẹ̀ ọkàn ṣàánú yín ni wa anna Allaha تواب حكيم وأن الله تواب حكيم أما الله سبحانه قل بطوبة دارني àti ẹ̀ní ọ̀rọ̀ yìí wáyé lẹ́yìn ìbúra ilé àkímù lọ́lọ́run ìdí òfin rẹ̀ àṣẹ rẹ̀ àti láṣẹ rẹ̀ aláṣẹ́fẹ́ ni àwọn àhàdí ọkọ̀ wáyé nípa ìṣẹ̀lẹ̀ al-li'an àti kílọ́fà káyà yẹn fi sọ̀kalẹ̀. ṣùgbọ́n yọ gbà wá lásìkò ọjọ́ sì ti lọ ní òníjẹ́ ká lè mẹ́nubà. ṣùgbọ́n bí nǹkan yẹn ti rí náà láti sọ àríbọ́sẹ̀ rí ni a ò torí pé ẹni tí ṣẹlẹ̀ṣẹlẹ̀ sí ní bèèrè púpọ̀ lòun ó ṣe dì lọ́lọ́run fi sáyà yìí kalẹ̀ ìkẹntà bá ẹ̀kẹ́ lórí ìyàwó ẹ̀ ọba ní kóhun sọ̀rọ̀ ọ̀rọ̀ ńlá ọba tún ní ọdákẹ́ ọdákẹ́ lórí ìfẹ́ ńlá bọ́ọ̀ ló ń tọ̀ wọ́n ó ṣe dì

ní sọ́lá àtàlọ́tọ̀ ilẹ̀ unes òtùhà ìlọ jí bóbìnrin yẹn wọ́n á jẹ́wọ́ fóhun ṣe ń dòótọ́ lẹ́lókùnfà ó sì padà jẹ́wọ́ ẹ̀fẹ́ ohun tí ò ní jẹ́ kí yà wà lọ́rùn ẹ̀ òun náà ní kóhun náà fi pèyẹ lé bá ti fi pélé sí yà lọ́rùn ẹ̀ mọ́ ọ̀rọ̀ ẹja tó báyìí ọ̀yà lè rí ìbéèrè kan sí méjì. ní ẹ̀ẹ́dẹ̀ parọ́ sinimá yẹn ẹ̀yẹ kan fún lẹ́gbà 80 lẹ́gbà kankan ọlọ́run ṣe tábà mẹ́rin jùlọ ìyẹ̀ tó bà lẹ́yìn a máa rẹ̀ kankan láwọn bá foríjì náà kódà bó ṣe sìn lẹ́tọ̀ yẹ kí wọ́n lẹ̀ lóko para tó bá tó bá tọ́sọ̀ dodo tó ṣe dáadáa tó bá طعن وينان آخر ولا يدعون مع الله إلها آخر ويتبغ ولا يقتلون يقتلون النفس التي حرم الله إلا بالحق ويقعن يعتلون بالقوة ولا يزنون أو عبد ويتصل زنا ومن يفعل ذلك يلقى أثاما يعني بس كانوا يقومون فاكاين yóò pàdé ẹ̀ṣẹ̀ yóò sì jìyà ní. ìtọ́ àfúláhùn àdáàbò yọ ọmọ kẹyàmá ọlọ́run láti kélé yàkúbọ̀ nínú ẹ̀wọ̀n yá lọ́dọ̀ ní ìhàn agbèrè sínú yà lẹ́ni tí ayẹ̀pẹ̀rẹ̀ rẹ̀ ló ṣe wá ní ọba adọ́rọ̀ sí ńlá wọn kàmà àfẹ́ntọ́ bá ronú tó àlọ́ wa amana wa amila amalan saliha onígbàgbọ́ tó àṣẹ dáadáa fáwọn láti yóò bá jòló lọ́rùn sí yẹ á ti mú hasanat ọlọ́run máa pààrọ̀ ẹ̀dá wọn sí dáadáa nítorí pọ́lọ́run ọba ń kọ́ aláforíjì ó sì máa ń kẹ́lu ààrẹ kan pé kó ọlọ́run ọba àforíjì náà ọba sọ̀rọ̀ tó ń bi tábàá àtẹ́wò yàn bẹ́ẹ̀ lóò ti ṣe ránú pẹ̀lú ẹ̀tàn wọ́n ti máa ń ṣe nìyàn lóòtọ́ ọ̀dà ah, àrùbí báyìí tọ́pọ̀ lóhun ti ṣe tábà ìyẹn lè fẹ́ ìyẹn lè fẹ́ aṣẹ́wó dẹ̀ níbò ló sì máa ṣe tábà ó máa ṣe tábà pẹ̀lú pé tí ọ̀daràn yẹn kọ́ máa jẹ irú ẹ̀ tọ́jẹ́ tó ń ṣiṣẹ́ ní òkèké àbíyèsí tó lè kọ́ ọ̀fẹ́fẹ́ ní ṣiṣẹ́ lókèké ó lè fẹ́ májẹ̀mú àkọ́kọ́ mo ní kó ṣe tọ́bà ìṣẹ̀wọ̀n ò ní ṣe mọ́ bóò láti wà tí ò ní ṣe mọ́ táwọn ìdàrẹ́ ẹ̀rá táwọ̀ sí kò ní dáhùn ìjà òun ti túbà àwọn òṣèrà ní ẹ̀mọ́ àìrọ̀ òun ti fẹ́ lọ́kọ̀ àìrọ̀ òun òṣèré gbè mọ́ ẹ̀dìgẹ́dì bẹ́ẹ̀ ó dẹ̀ sàbámọ̀ lóye tó ti ṣe ìkéjì mo ní kó ṣe sàbárà ó ṣe nǹkan Àtàṣọ pẹ́sọ́ wípé bọ́yẹ̀ kan náà wọ́n dé bẹ́ẹ̀ ló sọ pé kò sí kí níyàn bẹ̀ mọ́. Àti pé kí ló lẹ́yìn fi ń béèrè bí ìrìn ẹ̀dàrẹ̀dà lọ́dún òní náà. Ṣẹ́rẹ́ kí lọ fẹ́ fi ṣe? Abilékọ ìṣẹ́jú méjì, abẹ́ ọmọge ìṣẹ́jú méjì, àdá akédèlúkà. Ẹgbẹ́ ìjọba ti bá gbogbo ìjọmọdé ń gbà àlàámú ó lè má sọ two minutes. ó ti yàwó tán nísìnyí ó ní ten million ní gbogbo ẹ̀ after five minutes ẹ ti ju kọ́tì ilẹ̀ báyìí láàbù àti kó lọ́mọdé kí lọ́wọ́ ń darẹ̀ láàbù. ó lè tẹ̀mí ní orí ń kalẹ̀ bí báàkì láti máa bí obìnrin pé gbọ́sọ̀ ti ṣe rí kí ọbẹ̀ mi. wọ́n bá ṣe rí ó ṣe rí kí lọ́kàn ó ṣe tọ́lọ́bà lórí ẹ̀ pé tọ́lọ́run bá ti wá gba tuntun ká rẹ̀ sí ìbéèrè ibú tí wọ́n kéré yẹn ní òbí tẹ́lẹ́fẹ̀ padà. sọ ẹni tí ẹ̀sìn bá yé ò nídìí láti máa béèrè yan ẹ̀dára ẹ̀dá jákujàku lẹ́yìn ẹ̀sẹ̀ kìíní ẹ̀sìn ohun tí yẹn kẹ́ lè wádìí ni pé sẹ́ni yé ìsún ra báyìí kó ti ṣe ní tọ́lọ́run ti ní kó ṣe bábá nípa oníranù ni ẹni táwọn yẹn ń wẹwọ́ sí káàkiri tí wọ́n fi mọ bí ẹni bíi mẹ́rin márùn-ún jù bẹ́ẹ̀ lọ wọ́n mọ̀ òsìláwò yẹn tí wọ́n sọ fún òsìlẹ̀fẹ́ dáwọ́lé kálàkùnrin yọ̀nà rẹ̀ ọba ni ẹbí níìsì oríṣiríṣi ọ̀nà ni wọ́n máa ń gbà sí ìrànù pẹ̀lú obìnrin àwọn mí máa ń fọ́ sí wọn wọ́n lè tẹ̀ wọ́n wọlé gbogbo àwọn ni tó kẹsẹ̀ ń wọlé ni ìṣẹ́dọ́gbọ́n tó ní ẹjọ́ yẹn ni òwò yẹn ìwọ́gọ̀ ni lágbára wọn kò sì lóyún torí ilé ní ẹgbẹ́ tó fojúlẹ̀ bí wọ́n fẹ́ ṣe léṣe ni àbọ́fẹ́ ọmọ wa kan náà jáde bí káwọn ọmọ kó lé gọ́gọ́ báyìí ó sì pàdé ọ̀dá rẹ̀ kan níbi báyìí ọdẹ ìhànmọ́lé ọmọdé lónìí gbogbo àwọn èèyàn kan sílẹ̀ lọ́dún máa bèèrè bèèrè tó jẹ́ bà tó jẹ́ pọ̀ ọmọ wọn máa bèèrè kẹsẹ́nìkẹ́ ti ṣe rí ó ṣe rí ó fojúlẹ̀ ṣe rí hátí àtọ́ bá fojú lẹ̀ sí tó bá ṣe sáwọ́bà látàlọ́ọ̀fọ̀ àléhà ìbéèrè rẹ̀ yìí mo lè dá padà fún ẹlẹ́sẹ̀ ìwọ náà tó ń bèèrè lọ́wọ́ èèyàn àìníye gbogbo jẹkújẹ tí wọn náà ti jẹ rí ìgbà ìmọ̀ náà ní ìgbà ìmọ̀ náà ní tẹ̀rẹ́ ẹ́ mọ́ sọ délẹ̀ yàn ní pé wọ́n ní àwọn ọkùnrin tiwa obìnrin sábà tìjú láti là mọ́lẹ̀ ó ṣe orí yóò sì láwọn òye tó rí kókìnrin ní ọwá ti mọ̀ ìyẹn ọkùnrin láwí o kókìnrin náà wá mọ̀ pé òun ṣe bíbẹ̀ kọ́ ọlọ́run ẹgbóhun náà náà wá òun ṣe kìíní ní ìdóòtọ́ ṣùgbọ́n ẹ̀sìn ni láti wí níta bí i òun ló ti fa anẹ́gádọba lọ́ọ̀yà àlẹ́yà ìbínú ọlọ́nkan máa jẹ́ tòun tó ẹgbẹ́ òtúlọpọ̀ òun sọ fóun tí mọ̀ fóòtọ́ ní ń sọ òun wá jíyàn rẹ̀ irú ìbínú ọlọ́run tí ó jí àwọn yẹ̀wú jí tí wọ́n mú òdodo tí wọ́n jí òdodo kan máa jẹ́ tòun náà nígbẹ̀kọ́ ìgbẹ̀dẹ̀dẹ̀ ọlọ́run lọ́yẹ kóhun náà tọrọ ọ̀bẹ tí ń gẹ̀ẹ́dì ẹ̀dẹ́ ìgbìdẹ̀ náà ẹ̀kan ọjọ́ sọ̀rọ̀ wọ́n bá yẹ gbóòótọ́ lọ kó òun sọ ẹ̀rì pé báyà ti parí mẹ́rin yẹn òun sì mọ̀ gbóòótọ́ ní ń sọ òun wà ń sọ pé nínú òun òṣèṣì mẹ́rọ ìjìnà ọlọ́nkọ máa jẹ́ tàwọn yóò sì jẹ́ tàwọn yẹ̀wúdí kọ́ jẹ́ tòun náà kọ́ra àwọn yẹ̀wúdí náà kọ́rí náà fẹ́ yẹ̀wúdí náà mú tọ́ wọn ò dẹ̀sọ ọlọ́run ní foríjì àti kọ́ bọ́ọ̀tà kọ́ bọ́ọ̀tà kọ́ lọ síbi ìwé ìròyìn àti rédíò kọ́ máa lọ afárásì o rédíò nàìjíríà àti bẹ́ńkàdà ó sì jẹ́ kí wọ́n gbé síbi ìròyìn aago méje àárọ̀ kan wọ́n fi ìbò sọ gnc ti gbogbo ayé ọgbọ́n pé aláṣẹ́wó ni wọ́n tó bá jẹ́ tààrin ara àgẹ́sí bọ́lọ́n lọ́mà tọrọ àforíjì wọ́n yẹn ẹjọ́ ẹ̀ pé kọ́lọ̀ bá dájọ́ ẹ̀sùn tọ́ba tó wà ń ta pé òun ti kí nínú ìjọ ni wọ́n á pa lórí mi. Àwọn ọ̀sán àgbèrè náà. Gbọ́dọ̀ bìyàn náà ni ó mú wa. Bẹ́ẹ̀ni, wọ́n mọ̀ fún wọn ọ̀sán àgbèrè ẹ má jẹ́ ọdá òun máa lójú ọmọ kó wọn ṣàgbèrè tí wọ́n ń nígbà tí wí fáwa àwa làá wà nípa ọ̀wọ́ sì máa gbàkóso náà tó fi wá sọ yìí pé wáyé pé òótọ́ lọ kó òun sọ tó òun sì mọ̀ kó òun ṣe kí ìbínú ọlọ́run jẹ́ tó nígbà tí ò ti sí ẹ̀bínú ọlọ́run kẹsàn-án ní bẹ̀tẹ̀ ìdájọ́ tọ́kẹ̀ gúnrú ẹ̀ ti mẹ́nu bà wọ́n ní pé wọ́n ní fẹ́ra wọn láéláé wọ́n ṣe pé yẹn dá báyìí adájọ́ ṣẹ̀ríà ọ̀tún ọ̀ká alìmọ̀kàlá ìrìnà ní láyẹ̀jìtẹ̀mìá ní àbàdà wọn lè kó jọ máa ń tàá ti lọ ní ọ wà lábẹ́rẹ̀ ni torí pé ènìyàn já ọ àwọn túká bí àwọn ọkùnrin tí wọ́n farabalẹ̀ sí tẹ̀léyàwó ìyẹn lè wí jẹ́ dáadáa yọ máa sáré pẹ̀lú bí káàkiri ó lè sọ rẹ̀ nítorí ohun tó jòrè tó bá yọ máa rí pé ó ṣe ọlẹ̀ wọ ẹrú ọlọ́run tí mo sọ pé ọlẹ́nìkan ti káláwọ̀ fún ọjọ́ tó lọ fáyà o ìlú wo lẹ́yìn lọ gbà ní ní yàrá pálọ̀ ẹnìkan ti ló ti sáré jáde ó ti lọ padà ẹ̀rọ ni náà sáré fún ìṣọ̀rọ̀ ìjọba padà Aláàjì torí ọlọ́run. Àwọn ìpé lágbára ń tọ̀tọ̀ àgbọ̀rọ̀ gbogbo ẹnu rí o. Ìjọ́sìn ẹ̀ o, ọ̀sán bí i tọ́bí erékó ṣe ń tọ̀tọ̀ ìfẹ́ ọjà o ìyá ọjà ọ mi sọ yọ ọjà ọ ẹ̀yìn gúgigúgi ẹjá sọ ìgígun o bàbá ti ẹgbẹ́ à èmi máa ń gúgi ń pè mí ẹ̀ka ti pẹ̀lẹ́ o. ẹgbẹ́ gbọ́sẹ̀ tí mo sọ pé ọkọ̀ títí pé fúyàwó ẹ̀ fúyàwó sọ pé ẹ̀ ń ní ìtúbẹ̀ èmi tẹ́ bá ti tẹ́ fẹ́ máa wà ní ìtúbẹ̀ fún mi. ẹ gbàjẹ́ bẹ́ẹ̀ ìpín màlè wọ́n ní máa ń ti Imam Ibn Qayyim al-Jawziyya rahimahullahu ta'ala ọwà mẹ́ tí mọ̀ ọ̀rọ̀ táwọn Yorùbá máa ń sọ́kọ̀ rẹ̀ tí ó ègún èpè ni wọ́n fẹ́ dọ́gbọ́n sọ ó lè máa jà títí lórí ìrìn àkejì wọ́n ni ah! kẹsẹ̀ pé àwọn kìíní ìdí forí kúkò kúkò kan ọ̀dà ẹjẹ́ amúkàwá ọ̀sẹ̀lẹ̀ lójú ayé àmì sọ̀rọ̀ àrẹ̀sọ̀ àfá àwọn àgbà tá sọ̀rọ̀ wọn láìpẹ́ ìsẹ̀yìn ìsẹ̀yìn rahimahullah wọ́n ní fámílì àwọn nǹkan bẹ tí ní kàdì anábìsọ̀lá àfáláwá béèrè pé kí lórúkọ rẹ̀ ní kàdì kàdì nìyẹn ni òun ní èèyàn gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ha bí ọlọ́run ní má jẹ bẹ́ẹ̀ kó sì má jẹ́ sáàrì ìyẹn pẹ̀lẹ́ ọlọ́run ní ṣe ń bí ẹkọ̀ tí bàbá sọ àwọn afọ́nà sáìdì wọn tó yẹ rahimahullah wọ́n ní bí gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ni o sì wọ́n ní fámílì àwọn bí ẹkọ̀ tí máa ń ròyìn bẹ́ẹ̀ náà ni egbè ìgbé máa ń tọ̀ rẹ̀ máa wà àwọn ọ̀rẹ́ ọ̀jẹ̀ nígbàbá rẹ̀ dé ìdìbì kùdì kan lẹ̀ tí ọkọ̀ bí sọkọ̀ bẹ́ẹ̀ ṣe kánsílà ní ṣíàmà nígbà yẹn wà rẹ̀ sin ara rẹ̀. agbọ́dọ̀ dẹ́wò kí ní báyìí lọ sí àtàwọn ọ̀rìn rẹ̀ kẹta nàìjà Thank you.